ni yóò máa yìn ọ́ ni yóò máa yìn ọ́ bẹ́ẹ̀mí tí ó ṣe lónìí olúwa bẹ́ẹ̀ ni o alààyè òní yóò yìn olúwa nítorí pé olúwa ṣeun àánú rẹ̀ dúró láéláé fi ìbùkún fún olúwa ìwọ ọkàn mi má ṣe gbàgbé gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ gbogbo oore olúwa lórí wa lórí èmi nìkan kọ́ àti lórí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí Ọlọ́run fún ní àǹfààní láti máa wò mí ní ọjọ́ tòní ṣé oore ààbò ni ṣé oore ìpamọ́ ni ṣé oore ìdásí ni ṣé oore ìbùkún ni ṣé oore èémí tà ń mí ni ṣé oore àlàáfíà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà ní ìdùbúlẹ̀ àìsàn ní ilé ìwòsàn ṣùgbọ́n Ọlọ́run kò jẹ́ kí tiwa orí bẹ̀ kí ṣe pé a fi ń yọ̀ wọ́n ṣùgbọ́n a fi ń gbé orúkọ Olúwa ga ni ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín miliki express ètò tó miliki bẹ́ẹ̀ ni a máa miliki ní orí miliki express ṣé mo bá ṣe máa ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tí bá ti rí èmi ọmọ yín olólùfẹ́ yín Olúwatóyìn Òkí kí ni kí ẹ máa retí o ìdárayá yín òun ló jẹ mí lógún ẹ̀yin dáàdì wa ẹ̀yin mọ́mì wa ẹ̀yin bùrọ̀dá wa ẹ̀yin sìstá wa ẹ máa wá nǹkan fìdílé nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ètò ti ń bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ ẹ kábọ̀ sí orí ètò Miliki Express ṣé dáadáa là yín ẹ gbogbo ẹ̀yin tó ń kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára àdúpẹ́ ní ọwọ́ yín gbogbo ẹ̀yin tó ń pè náà pé à aláìkìbẹ̀ ṣe máa ń ṣe o àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ dáadáa tiyín náà kò ní dìbàjẹ́ o àmì àṣẹ ní orí ètò Miliki Express gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa kì í ṣe àwọn gbajúmọ̀ nìkan kọ́ o àwọn ògo tuntun náà tó ń dàgbà bọ̀ nínú kíni o nínú ẹ̀ka tíátà ẹ máa ní àǹfààní nígbà míì láti máa gbọ́ àwọn ìròyìn nípa wọn ìgbà míì ẹ̀wẹ̀ a máa mú wọn wá bí àlejò gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ ní oko eré ní oko tíátà gbogbo àwọn ìròyìn tí a mọ lọ mú jọ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tí mo máa ń kó jọ tí mo máa ń mú wá fún yín ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní orí ètò Miliki Express tí ọjọ́ tòní náà lẹ ti máa rí ìgbà mìíràn ẹ̀wẹ̀ a máa ṣe àwọn ìròyìn ráńpẹ́ àwọn future story kéékèèké tí mo ti lọ kó jọ tí mo mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa nígbà mìíràn náà nǹkan àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní orí ẹ̀rọ ayélujára látàrí àwọn gbajúmọ̀ olóṣèré wa àti àwọn ògo tuntun náà tó ń dàgbà bọ̀ nínú ẹ̀ka tíátà ẹ wo gbogbo nǹkan tó ṣàn ní ẹ̀ka tíátà ibi ìbàlẹ̀ tí máa ní àǹfààní láti máa gbọ́. áwù ẹ̀ ìdí ni táwọn kan fi wò mí sùn sùn wọ́n wá sọ pé àà ah, ah, Olúwatóyìn Òkì wọ́n á fi àmì ẹ̀yẹ ìyálájẹ tíátà ẹ̀ wọ́n fi lù mí lójú báyìí pé ah, ẹ gbà ẹ̀ iṣẹ́ tíátà tẹ̀ ṣe yìí dáadáa ni ọ̀ máa bá níbi <laughs> àbí àṣẹ. orúkọ tèmi ò padà orúkọ mi náà ni ọmọ yín olólùfẹ́ yín Olúwatóyìn Òkì ó kún ó là ń kíni nílùú tèmi ṣàlàfíà kẹra mo wá ní kábà mo wá ní kéye mo wá ní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílẹ̀ òkun ẹ̀ mo kí yín o èmi náà ni ọmọ yín olúwa Tóyìn Òkí oríkì tèmi nílẹ̀ bàbá mi wọ́n máa sọ pé èmi ni ọmọ ọmọ epo nu ọmọ rẹ́rùnrẹ́rùn amepo yọrùnù ọmọ bàbá òkálẹ́dùrọ̀ bẹ́ṣù <laughs> ọmọ bàbá ìṣolójó líkalíka ẹ ọmọ alálẹ́lì sọkọ wọlé bí sẹpẹ́ igi wọlé bí gẹ̀ǹgẹ̀ǹ àyè wọ́rọ́sọ àdìọjà ọmọ akíkọ ó kọ́lé sọ́kọ ẹ káàbọ̀ sí orí ètò Miliki Express ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa nígbà tí n bá padà dé àwọn ìròyìn tí mo ti lọ fi mú fínlẹ̀ mo ti lọ fetí wálẹ̀ mo ti lọ kó wọn mo ti lọ yàn wọn especially fún ẹ̀yin olólùfẹ́ wa ohun tí bá padà dé òní máa máa ṣe àfihàn rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ gbọ́ orin olórin náà olólùfẹ́ wa tẹ́ bá ti rántí orin kan lọ́yẹ̀ john tó sọ pé ó talk to me o oh mama ayé mama kan la wà báyìí orin mama kan la fẹ́ gbọ́ ṣùgbọ́n láti ẹnu Kiss Daniel náà ni no do à ń bọ̀ ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yìí Miliki Express ètò tó ń Miliki ẹ̀yin olólùfẹ́ wa mo lérò pé ẹ ti jẹ̀gbádùn àwọn ìròyìn lọ́lọ́kanjọ̀kan tí mo ti yàn fún yín ẹ̀ ní ọ̀sẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà ẹ ṣùgbọ́n kí ètò kan tó máa tẹ̀síwájú ńkọ́ ẹ ṣe mọ̀ pé lórí ètò Miliki Express níbi tá a ti ń ṣiṣẹ́ lọ ẹ mọ̀ pé mo máa ń sọ pé a kò séwọ̀ ń bẹ̀ tẹ́ bá ṣiṣẹ́ lápá kan kí ni kẹ́yìn kí o máa ṣe lápá kan ẹ tún lè máa ṣe fàájì lápá kan kò séwọ̀ ń bẹ̀ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajo sí orin Máyọ̀kú featuring Davido bọ̀bọ̀ à ń bọ̀ ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ẹ̀yin olólùfẹ́ wà nílé ó lérò wípé ẹ ń jẹ gbádùn ètò bó ṣe ń lọ láti abala dé abala lọ́wọ́lọ́wọ́ báyìí abala gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orí ẹ̀rọ ayélujára o mo fẹ́ mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa ṣé mọ̀ wípé ẹ̀ nígbà míì ẹ̀wẹ̀ àwọn gbajúmọ̀ olóṣèré wa ẹ̀ tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí wọn àbí ìgbésí ayé ojoojúmọ́ wọn ẹ̀ wọ́n máa ń ju àwọn fọ́nrán kéékèèké sí orí ẹ̀rọ ayélujára èyí mo fẹ́ mú wá fún ìgbádùn gbogbo ẹ̀yin ojú tó ń wò wá ní ọjọ́ tòní yìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú fọ́nrán ní bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó gbóná ní orí ẹ̀rọ ayélujára gbogbo awuyewuye tó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀ Abraham àti Liz Anjorin àwọn méjèèjì jẹ́ gbajúmọ̀ olóṣèré tíátà tí gbogbo wọn dẹ̀ ní àwọn olólùfẹ́ lọ́lọ́kan òjọ̀kan lọ́pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Tóyìn Abraham àwọn máa pera wọn ní Tóyìn Titans ẹ̀ àwọn olólùfẹ́ Lisa Njorin náà áá ah, ah, àwọn náà pọ̀ jàǹtìrì olúkálukú ló ní àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ṣàmọ̀ pé kinní yìí ó pín sí méjì o báwọn kan ṣe nífẹ̀ẹ́ Tóyìn bẹ́ẹ̀ náà làwọn kan náà ṣe nífẹ̀ẹ́ Lisa Njorin àwọn kan dẹ̀ wà tó yẹ pé àwọn méjèèjì wọ́n jẹ́ followers wọn dẹ̀ jẹ́ olólùfẹ́ wọn ṣùgbọ́n èdè àìyedè yìí ẹ wo ẹ àwọn kan ti sọ pé a kò tiẹ̀ bójúmu rárá ẹ jẹ́ kí n máa lọ ṣe àwọn àfihàn fọ́nrán ní lọ́lọ́kan ọ̀jọ̀kan nípa awuyewuye tó tẹ̀ ń ṣẹlẹ̀ láàrin àwọn gbajúmọ̀ olóṣèré méjèèjì yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú fọ́nrán tí arábìnrin Liz Anjorin gbé jáde lẹ́yìn ìgbà tí awuyewuye náà bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì ẹ wo wọn ní ìròyìn kò tó àfojúbà fún àǹfààní gbogbo ẹ̀yin tí ò bá ti rí ní orí ẹ̀rọ ayélujára ẹ jẹ́ ká lọ ṣe àfihàn à followers control them and tell them to leave my premises or else. ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin èmi àti ẹ̀ ṣé ò ń gbọ́ mi indomie tán fi kerosene sè ni o ò ní jẹ́ tán o ò lè o ò tó bẹ́ẹ̀ o gbọ́ mi kan tí mo sọ fún ẹ onírọ́ onírọ́ ọmọ kékeré ìwọ ìwọ tó ẹ pé ngbà tó ń ṣe tiẹ̀ fún mi ò mọ̀ gbà ngbà tó ń ṣe tó ń pè mí ó pè mí lẹ́lẹ́dẹ̀ẹ́ olémi ẹlẹ́dẹ̀ olémi ọmọ kìnnì kan èmi ọmọ kìnnì kan èmi ńlá rẹ torọ́ ta tèmi ò nílé ọ̀tá tèmi ò ní mọ́tò àwọn èèyàn rí ẹ̀ǹgbà tó ń bú mi tó ń pè mí lẹ́lẹ́dẹ̀ tó ń pè mí lọ́mọ ìrankíran pàtó máa dé lóhùn ó fẹ́ kú ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sórí ìtàn tó kù bá ìtàn tá a fẹ́ lọ bá báyìí ìtàn yẹn bad mi rò pé wọ́gán ti gbọ́tàn yẹn rí until tó bá jáwé gbéjẹ́ ló máa rí ọkàn balẹ̀ tó o bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe Tóyìn a bẹ̀rẹ̀ ni kí ni mò ń gbọ́ mo tender apology fáwọn fans mi ẹ̀yin bloggers ẹ lọ gbé ẹni èmi tender apology fún Tóyìn Tóyìn Tóyìn tó jẹ́ pé onírọ́ burúkú ni ẹ́ gbogbo fídíò wèrè tó ń gbé kiri ọ̀dẹ̀ èèyàn gan mọ̀ pé o ṣe kú kẹ́ ọ̀pù ni lẹ́nu àná ẹ sáré gbé kámẹ́rà ẹ sáré lọ yà orí pé ìbò yẹn náà ń wo báyìí ń báyìí ẹ ti rí mága onírọ́ ni ẹ ilé alágbó ọmọ ló bímọ sí mo sọ mo tún sọ ó gbọ́ àwọn tí mo sọ until tó bá dẹ́kun ìbàjẹ́ lórí ọ̀rọ̀ mi Tóyìn until then ló máa nísinmi tó o bá dẹ́kun ìbàjẹ́ lórí ọ̀rọ̀ èmi alákọ̀ọ́kẹ́ o ò ní ìsinmi o ò ní nísinmi sórí àwọn followers ẹ yẹn keep tagging me ẹ máa wá kẹmẹ àwọn náà máa tì ẹ́ sínú ibi tí o fẹ́ lọ ọgbọ́n ọtí mo sọ ẹ wojú mi dáadáa èmi ò ń ṣe àwọn tẹ máa dún màwúrú mọ́ tó máa sásẹ́ bẹ́ẹ̀ chair mi ò ṣàbòsí anybody so mo lè dúró sórí òótọ́ kí n fight fún right mi èmi èmi lẹ́yìn lẹ́ ń dún màwúrú mọ́ ó ní nísìmí ó ní rọ́ nìyẹn sórí ìtàn tó kàn lẹ̀ báyìí nìtàn mọ́mí àti bàbá wọn ṣe pàdé ó gbọ́ mi ọ̀ǹtì tí àwọn ará nàìjíríà tó bá gbìyẹ pé Tóyìn lórí wọ́ bíbọ́lẹ̀ ṣé ìwọ tó yẹ pé lọ́jọ́ tó bímọ tá à ń bẹ́ẹ̀ ya ayọ̀ ọmọ ìwọ ń wíṣọ ọmọ ẹlòmíì pé o lè wait kó gbọ́ pé o kú tọmọtọmọ gbogbo yín dẹ̀ ń wò ó èmi tí mo pariṣẹ́ mọ tó ṣe fún mi ẹ mọ tẹ bá mọ nǹkan tí Tóyìn ṣe fún mi ẹ mọ̀ pé ènìyàn èèyàn burú ìwọ èmi àtẹ́ndà pọlọ má fọwọ́ sí ṣan ẹ lẹ́nu ẹnu ẹ tó dàbí napi onítọ̀ yẹn mo rò pọ́n dì ẹ̀ mo rò pọ́n dì ẹ̀ èmi àtẹ́ndà apology letter fún wọ ládùúrù kà tó ṣe fún mi o mọ̀ pé ìka máa ń kàyàn ó dẹ̀ sì ṣèkà yẹn lọ up till now àbí ó sì ń ṣèkà yẹn lọ wọ́n rẹ̀ pé màá dákẹ́ mi ò lè dákẹ́ fún ẹ o eegun àti yorùbá lèmi mi ò lè dákẹ́ fún ẹ èmi ọmọ akin fúnra mi tó o bá ṣe ń gbébọ̀ má máa pàdé ẹ̀ gbogbo èkó ò ní sùn lórí ọ̀rọ̀ yìí gbogbo nàìjíríà ò ní sùn until tó bá change control your wo ẹ̀yin olólùfẹ́ wa kí ètò kan tó máa tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wò ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò díẹ̀. ẹ káwọ́ padà sí orí ètò wa ètò yín liki Express ètò tó Miliki liki. olólùfẹ́ ọmọ lérò pé ẹ ti jẹ̀gbádùn abala àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní orí ẹ̀rọ ayélujára lọ́lọ́kanòjọ̀kan nípa àwọn gbajúgbajà òṣèré wa ẹ wo tí ẹ bá gbádùn abala yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kí ẹ tún pàdé mi ṣùgbọ́n ẹ má jẹ́ kó jẹ́ ẹ̀yin nìkan kọ́ kẹ́ bá sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ yín gbogbo àwọn olólùfẹ́ yín pé ètò Miliki Express kan wà ẹ níbi tí a ti máa ń ṣe kí ni o àti máa ń Miliki ẹ ẹ wò ó mo tẹ̀ tún sọ fún yín pé tí ẹ ò bá tiẹ̀ ní tẹlifíṣàn bóyá ẹ wà níbi iṣẹ́ ẹ wà lójú ọ̀nà ẹ wo ẹ̀yin ẹ kàn mú fóònù yín kí ẹ bá wa download StarTimes app ńbẹ̀ bá ti download rẹ̀ báyìí ẹ wò ó kẹ́kọ̀ọ́ máa wo ètò lọ́ní tẹ́ bá ti tẹ Orísun báyìí akọkọ bá ti lù báyìí pàrọ̀ kẹgbẹ́ sí ẹ mọ̀ máa wo Miliki Express lọ́ní ẹ wò lọ́wọ́lọ́wọ́ báyìí kí ètò kan tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajo sí orin Wizkid Ghetto Love à ń bọ̀ sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ẹ̀yin olólùfẹ́ wa nílé bọ́lọ́run pé ẹ ti jẹ̀gbádùn gbogbo ẹ bá ṣe yànnà náà ètò wa ní ọjọ́ tòní láti abala ìròyìn tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà títí dé abala gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára títí dé abala up close and personal àti lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn àṣekí ni o tí àwọn àkásẹ̀ ètò ńlẹ̀ ẹ ẹ̀yin olólùfẹ́ wa àwọn ọjọ́ mú so lóko ẹ ṣùgbọ́n ẹ má jẹ́ kí n gbàgbé láti rán ẹ̀yin tó ń wò wá nílé lóko lọ́nà létí wípé kílẹ̀ ń tà ẹ̀bùn wo ni Ọlọ́run fún yín ẹ gbé e wá sí iléeṣẹ́ Orísun ẹ jẹ́ kí a bá yín ṣe kíni o kí a bá yín polongo rẹ̀ fàáyé ẹ wọ́n ní ẹni tó bá gbé iná sí abẹ́ òrùlé ẹ kò sí bí iná náà ṣe lè tàn káàkiri àgbáyé ṣùgbọ́n tí bá ti gbé sí orí òrùlé ńkọ́ kí ló máa ṣe o ó máa tàn káàkiri ni ẹyẹ kàn sí wa ní orí àwọn nọ́mbà tí ó wà ní orí amóhùnmáwòrán yín gbogbo ẹ̀yin tó bá fẹ́ tẹ̀lé iléeṣẹ́ Orísun TV ní orí ẹ̀rọ ayélujára wa lórí website wa lórí Twitter wa lórí Facebook wa ńkọ́ àti lórí Instagram gbogbo ẹ̀ ni a ti kọ sí orí amóhùnmáwòrán yín kí ẹ tẹ̀lé wa kí ẹ lè máa wo gbogbo bí àwọn àwọn àwọn àwọn ètò tí a ń gbé kalẹ̀ gbogbo bó ṣe ń lọ lójoojúmọ́ gbogbo ẹ̀yin náà tó bá fẹ́ bá mi dọ̀rẹ́ pọ̀ ní orí ẹ̀rọ ayélujára tẹ́ bá ti lọ sí orí Instagram láti bá ìyálájẹ tíátà níbẹ̀ bẹ́ẹ̀ ni èmi ni ìyálájẹ tíátà tí ẹ bá ti lọ sí orí Facebook ńkọ́ ẹ wò ẹ̀yin ẹ kàn wá official Tóyìn Òkè kẹ wọlé èmi máa ṣe kí ni o máa gbà yín wọlé fún gbogbo ẹ̀yin tó máa ń kàn sí wa náà ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tẹ́ ń kí wa ẹ̀ àdúpẹ́ ní ọwọ́ yín iléeṣẹ́ tiyín náà kò ní bàjẹ́ ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé láti máa ṣe kí ni o láti máa mílíkì níbikíbi tá a bá wà níbi iṣẹ́ ni o yálà nílé ni o yálà lóko gan lẹ wà ẹ wo ẹ ṣáà máa ṣe kí ni o ẹ máa mílíkì ó dàbọ̀.